ó sì ń lọ kò dúró ó sì ń lọ kò dúró ibà elédùnmarè ọlọ́jọ́ èní mo kí gbogbo ẹ̀yin yèyé amúlé ayé rọmọ lọ́rùn mo kí gbogbo ẹ̀yin bàbá tó di òpó ilé ayé mú tí ò jẹ́ káyé dorí kodò a ò ní ṣe lásán kí ló lè mú kí okú ọkùnrin ó máa kú kí ló lè mú kọkùnrin tó ti ní kọ́ńpìnì tó ti níṣẹ́ tó ti nílé tó ti ń pọ́nlé tó wá dẹni tó ń wọṣọ pípọ́n tó ń da tó ń padà sẹ́yìn tó ń tọrọ jẹ hmm, ayé le ẹ kọ́kọ́ gbọ́ dáadáa kò dáa kí nǹkan ọkùnrin kó máa kú oríṣiríṣi nǹkan ló ń fà á ẹ gbọ́ eléyìí dáadáa ọkùnrin tó bá ń bá obìnrin tí ò rí nǹkan oṣù mọ́ sùn ó léwu ó máa ń pani lóko ó dẹ̀ máa ń pani lógo obìnrin tí ò déédéé rí nǹkan oṣù mọ́ tí ò dẹ̀ tí ì tó time ìyá tí ò ti wọ seventy tí ò ti wọ menopause ọmọge ọmọ thirty ọmọ forty kò rí nǹkan oṣù mọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti lo ìwọ́dẹ̀ ń bá sùn ó máa máa dájọ́ ògo ni ò ní lè lọ síwájú wàá kàn kò ń ṣerú ẹgbẹ́ ni solution leléyìí o àwọn nǹkan tí mo kó wá leléyìí tí wọ́n fi ń bá mi jà tí wọ́n fẹ́ fi lé mi kúrò lọ́jà àwọn nǹkan tí wọn ò ṣe fẹ́ kí ọ̀rọ̀ bọ́ sẹ́nu kí ọ̀rọ̀ máa jáde lẹ́nu yẹn leléyìí àrí nǹkan tó fi ń gbógun tì mí rèé ẹ lè máa pa àwọn kan wọ́n digbá àwọn tẹ́ ẹ pa èmi ti dáwọ́ lọ́wọ́ Elédùmarè ẹ ò ní ń fi mí ṣe o torí pé kí ni ọ̀pọ̀lọ́ kò jọ kọ̀ọ̀kan tábà fẹ́ jẹ kọ̀ọ̀kan tábà ti gbé ọ̀pọ̀lọ́ sílẹ̀ máa ń ju ọ̀pọ̀lọ́ sílẹ̀ ìrun àfàyàfà tó jẹ ọ̀pọ̀lọ́ á jẹ́ pè ẹ gbọ́ dáadáa ìrun àfàyàfà tó jẹ adarí pọ́n á jẹ́ pè ìpẹ́kú òjijì ni ó ìran ìgbín tó ṣe lákáláká tó ṣe gìlàgìlà tó dé di iyọ̀ tó fẹnu kó yọ̀ á jẹ́ pé òjijì á jà pé lọ sóde ọ̀run ni o gbogbo ẹ̀yin tẹ́ ní mi ò ní sinmi pẹ́ nígbà fákòtí ẹ̀rí àtayé àtọ̀run wọn ò ní gbà fún yín iṣẹ́ ọwọ́ yín ò ní gbà fún yín agbára kágbára tẹ́ lè wà nínú ẹ̀ kò ní gbà fún yín kò ní gbè yín á máa ṣọwọ́ òdì sí yín torí mi ò rí ti yín rò ẹ fi mí lẹ̀ ẹ jẹ́ ìjẹ́ṣẹ́ tó rírán mi. ọkùnrin tó ń bá obìnrin sùn toilet infection ó máa ń pa nǹkan ọmọkùnrin ẹ gbọ́ dáadáa kí ló ń fa sétọ̀ kí ló ń fa kí ẹnu òdì máa ròyàn kí ló ń fa kí ẹpọ̀n máa déédéé ro ọkùnrin ẹ gbọ́ kí ló ń fa tẹ́ṣọ̀ àbí kí lẹ́ ń pè kókó má gbèrí mọ́ rárá kó kú síbẹ̀ ọlọ́run ò mọ̀ ń pa ẹ̀ ayé ni tàbá fọwọ́ fà solution lélẹ̀ aṣínà ajé atúnṣínà oko bẹ́ẹ̀ ni mo pàdé àwọn àgbàlagbà lóríṣiríṣi ọ̀nà ọ̀nà mẹ́ta ni wọ́n ti dá nǹkan àṣírí fún mi ẹ gbọ́ dáadáa èmi kàn ń ṣe tèmi bọ́lọ̀ ń ṣe rán mi ni mo kàn ń ṣàánú kí n má jẹ kí n má wọ ọmọlẹ́ àkejì mi kébi máa pa máa ṣàánú ẹ̀ èmi ò mọ̀ ẹ gbọ́ èmi ni ìran kẹta o ìran kẹta lèmi jẹ́ sí àwọn àgbààgbà mẹ́ta tí wọ́n fún mi ní nǹkan àṣírí kí n fi báyé sọ̀rọ̀ àgbà kínní ò lórí ọ̀fẹ́ láti sọ̀rọ̀ kó fi ṣe ilé ayé ni àgbà kejì kò lórí ọ̀fẹ́ láti sọ̀rọ̀ kó fi ṣe ilé ayé kó tọ́jú ara ẹ̀ kó dẹ̀ tọ́jú ẹbí ẹ̀ ẹnì kẹta tá a bá gbélé lọ́wọ́ la fún lórí ọ̀fẹ́ láti kéde ẹ̀ fáyé ìkẹta lèmi jẹ́ èmi kọ́ lẹ́nì kíní èmi kọ́ lẹ́nì kejì ìkẹta ni mí gbogbo nǹkan tó kólé mi lọ́wọ́ láti fi ran ayé lọ́wọ́ ni wọ́n ní kí n kàn máa wò nínú yàrá àbí kí n kó sábẹ́ pílò ẹ fi mí lọ́rùn sílẹ̀ ẹ jẹ́ n jíṣẹ́ tẹ́lẹ̀ dùmarè ràn mí. àìjẹ́ bẹ́ẹ̀ ọ̀kọ̀ọ̀kan báyìí lọ́mọ wọ̀ ọ́ yọ sọnù ìgbókìgbó ni tàkísà lábẹ́ bó ti lè hùn kórí ìran ẹ̀dákẹ́dá tó bá ti figi orógbó dáná àrá ló máa ń pa wọ́n àrá ló máa pa yín ẹ máa lóko ẹ̀ nídóko ẹ máa lọ àjò ẹ gbé sájò gbogbo ẹni tó bá ti ń gbógun tàpótí ẹ̀rí Tolúlọpọ̀ Olúṣẹ́gun Násárẹ́tì torá òrí ti ń rò ẹ gbọ́ dáadáa solution leléyìí obìnrin tí ò déédéé rí nǹkan oṣù mọ́ lójijì bóyá wọ́n jí pátá ẹ gbé rí bóyá toilet infection ló fà á bóyá o jẹun lójú oorun bóyá o sọ̀rọ̀ sáwọn àgbàlagbà wọ́n tàka sí ẹ wọ́n dẹ̀ so ẹmú wọ́n rí ẹmú wọ́n á yọnu àánú ọlọ́run ni kò sórí ọ̀fẹ́ fún mi láti máa kà bòròbòrò lórí nǹkan tó apòpọ̀ tó ṣe eléyìí ẹ̀sìn yẹn lé ní ǹjẹ́ mọ̀ pé tó bá ti pẹ́ tọkùnrin ò bá ti ṣe nǹkan tó yẹ kó ṣe pẹ̀lú obìnrin tóbìnrin ò bá ti nǹkan tó yẹ kó ṣe tó bá ti ń lé lọ́dún ó máa ń déédéé fa kẹ́jẹ̀ máa dì kẹ́jẹ̀ máa dìpọ̀ ó máa ń fa kó máa rẹra lódì ó máa ń àfẹ́tì ọkàn ẹ gbọ́ dáadáa yàtọ̀ sí yẹn ó máa ń fa kéèyàn dédé máa stagger kéèyàn máa gbọ̀n gìrìgìrì in fact research tún jẹ́ kó yé wa pé tí wọn ò bá tètè ṣètọ́jú pé kókó kú tàbí kú tẹ̀sán máa wà lára obìnrin yìí wọn ló máa ń fa kójú máa ríran bàìbàì kójú máa ríran dáadáa ọ̀pọ̀lọpọ̀ àìsàn ló ń fà lára that's why ẹni tó bá mọṣẹ́ nǹkan tó máa jí immune booster ló máa kọ́kọ́ lé white blood cell àwọn àṣẹ ọlọ́run lára wa tó máa ń pa kòkòrò tó máa ń pa àrùn tí ò gbọdọ̀ kú yẹn ló máa kọ́kọ́ lé oògùn tó ti lò tẹ́lẹ̀ tí ò ṣiṣẹ́ abẹ́rẹ́ ní ṣiṣẹ́ tó bá ti patronize wa ó ṣiṣẹ́ gidi o kódà kó jẹ́ wòlíì kó jẹ́ pásítọ̀ wọ́n ti tújọ ká mọ́ ẹ lórí tó bá bẹ̀rẹ̀ sí ní lò wàá rí ìṣàjọ àwọn tì á wá dandan kọ́ ni kó o lérò ẹ̀gbọ́n nǹkan tí bọ̀bọ́ yẹn sọ ni Sasu a ò ní ìdí èrò èèyàn la fẹ́ ẹnìkan èèyàn ló ń ta pito na plenty people dey buy pito abẹ́gbọ́ aláàánú kan èèyàn ti tó a nídìí ro ẹnìkan bí ẹgbẹgbẹ̀rún ènìyàn wà Èdùmàrè á yín pàdé ọ̀pọ̀ ni mo fẹ́ bá wa sọ mo sì ń bọ̀ ńbẹ̀ yẹn fẹ́yìn tí ẹ ní iṣẹ́ ṣùgbọ́n kì í lọ déédéé ẹ bá mi sáré try iṣẹ́ yìí ẹ bá mi sáré try iṣẹ́ yìí ẹ kàn gbìyànjú ẹ gẹ́ẹ̀tì ìgbín agbónú méjì ẹ bá mi já ewé oríjì ọ̀ ń pe ewé kan ní ewé ajé ṣẹfunṣẹfun ẹ bá mi já ọkùnrin gbìyànjú já twenty one obìnrin gbìyànjú já twenty one ọ̀ ń pe ewé kan ní ewé ṣàwérè pèpè tòòjọ́ ní kẹ́ ẹ lò ẹ má jẹ́ ó péjọ́ méjì o wàá wá àtàjọsìn ọkùnrin lọ wá mẹ́sàn-án àtàjọsìn á jẹ́ mẹ́sàn-án obìnrin àtàjọsìn á jẹ́ méje péré ẹ̀ẹ́gùn papọ̀ ẹ̀ẹ́gùn papọ̀ ẹ̀ẹ́gùn papọ̀ tẹ́ bá ti gún gbogbo ẹ̀ papọ̀ tán ẹ dà sínú apẹ́ tuntun ẹ má gbàgbé tí n bá sọ fún yín pé omi omi àgbọn lèmi ń sọ̀rọ̀ ẹ̀ tí n bá sọ fún yín pé ata ata àjọsí ataare àti ìyèrè lèmi ń sọ̀rọ̀ ẹ̀ ọkùnrin mẹ́sàn-án obìnrin méje ẹ má gbàgbé o tẹ bá ti gún un pọ̀ mọ́ ewé ìṣàwérè pèpè àti ewé oríjì tí mo sọ àti ewé ajé ìṣẹ́fúnṣẹ́fún yìí tán ẹ gé ìgbín méjèèjì yẹn sí mẹ́ta mẹ́ta ẹ dà sínú apẹ tuntun ẹ fi ewé àkókò fún apẹ yẹn pẹ̀lọ́tí o tàbí ewé pín táwọn obìnrin fi máa ń ṣí ìdọ̀tí ẹ̀yìn pot ẹ fi yọ ọwọ́ ayé kúrò lára ẹ̀ tẹ bá ti fọ̀ tán ẹ kó gbín yẹn sí ẹ buyọ̀ díẹ̀ sí ẹ bu epo díẹ̀ sí ó di sísè tó bá ti jiná tán ẹ gbọ́ mi dáadáa orí òṣùká ní kẹ́ ẹ sọ́lé tẹ bá fẹ́ jẹ aago kan òru lẹ máa jẹ <laughs> ọlọ́run máa ṣọ́ àwọn ọ̀tá mi ibi tó fojú sí ọ̀nà òní gbàbẹ̀ wọ́n á yọ sí wa lọ́nà kan sà wọ́n á gbọ̀n girigiri lọ́nà méje wọ́n á kígbe mọ́ wa lọ́nà kan mà wọ́n á sá kàbàkàbà méje because torí mo ní bàbá kan tí ò gba gbèrè òun lábíamọ tó tó gbani mò ń bọ̀ àwọn nǹkan báyìí wọn ò fẹ́ ká máa sọ wọ́n fi ń lé wa kiri ṣùgbọ́n lọ́run ti jù wọ́n lọ wàá wá mú ẹsẹ̀ wàá àpótí méjì ló máa lò wàá jókòó lẹ́kan wàá gbẹ́sẹ̀ lẹ́kan wàá wá gbé kinní yẹn sórí àga tàbá àpótí ìmíì lórí òṣùká bẹ̀rẹ̀ sí ni kò jẹ pátá nìkan ló máa fi bo ìwòwò àṣírí ẹ wàá jẹ bẹ́ẹ̀ wàá máa sọ fún ẹlẹ́dàá mo bo àṣírí ìwòwò mi lónìí Èdùmàrè bò mí láṣírí mo sunkún wálé ayé ní ìgbà ẹkún lórí ayé mi nínú ayé tí mò ń gbé ìwòrìwò ni mo wálé ayé má jẹ́ ń kó nínú ayé níwòrìwò rán aláàánú sí mi o lè jẹ́ lẹ́ẹ̀mẹ́ta láàrin ọ̀sẹ̀ o lè jẹ́ lẹ́ẹ̀mẹ́sàn-án nínú oṣù <laughs> àánú awáwárí orúkọ mi ò yí padà wòlíì akọrin ẹ̀rí ṣẹ́gun àpótí ẹ̀rí nasareti ìtẹ̀síwájú ọmọ ọkọ ilẹ̀ yorùbá ìtẹ̀síwájú adúláwọ̀ nọ́mbà tẹ́ máa pè lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti bà gbogbo nọ́mbà jẹ́ má gbàgbé o nọ́mbà tẹ́ máa pè sí whatsapp voice note ní kẹ́ ẹ ṣe o tẹ́ bá pè direct problem lẹ dálẹ̀ ẹ má pè direct whatsapp voice note zero eight one five two seven five seven eight three six whatsapp voice note ẹ lọ whatsapp mi báyìí báyìí báyìí báyìí báyìí báyìí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ padà wọn ò ní di wa lọ gbogbo ẹyin tí mo jẹ níṣẹ́ ẹ gbàgbé ẹ ẹ̀mí nìkan lọ́lọ́run ò fún ènìyàn láti dá kò sí nǹkan náà láyé kò sí ogun náà láyé yìí tí àwọn àgbàlagbà ò fún mi láṣìírí ẹ̀ òótọ́ lẹ fẹ́ gbọ́ lẹ́nu mi mo dẹ̀ ti ń sọ fún yín kò sí ogun yẹn ó lè tẹ́kì táìmù o ọlọ́run kì í ṣe magician o ó ní iye ọjọ́ tó fi délé ayé o láti tìkọ́ṣẹ́ lọ́rùn dọ̀run òun ayé tí bíbélì ń sọ kò ń ṣe pé ọjọ́ kan ló fi ọjọ́ kan ọjọ́ kan ọjọ́ méje ọjọ́ méje yẹn kì í ṣe bí ẹgbẹ̀rún ọdún kan o ṣùgbọ́n títí tèmi àti ẹ̀ wà ní pé a máa tó lẹ́sẹẹsẹ ni torí pé ẹsẹẹsẹ lomi wọnú àgbọn apá ayé ò dẹ̀ ka omi inú àgbọn lágbára ọlọ́run apá ayé kò ní ká èmi àti ẹ̀ kò jẹ́ bó ṣe jẹ́ ó dìgbà kan ná àpótí ẹ̀rí ìtẹ̀síwájú adúláwọ̀